dúró tì mí. kábíyèsí ẹ kú ìnáwó èyí ga abẹ́ẹ̀ rí irú àṣẹ yìí mm. fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ ni mm. wọn yìí kú fóyàn ẹ ó yá ẹ̀ ń sọlẹ̀. kábíyèsí ọ̀sán wọn lọ́wọ́ wù ọ̀tún ní ọkọ̀ wù àjẹrẹ jù ni òórùn rẹ̀ gẹ́ ti jẹ́ sára. <laughs> kálukú mọtọbẹ hmm. ah, lánàá ni. mọtọbẹ lánàá ni. Eh, ọ̀rọ̀ tí ẹ sọ pé ẹ bá mi sọ ṣé ká máa sọ báyìí àbí ká wá ìdàkọ́ńkọ́ kan. wàá wù wàá wù arábàáyín sọ ọ̀rọ̀ kí ni káàbọ̀ ni àwọn ẹ̀gbọ́n mi àmọ́ ńgbà tí àwa yọ sí àhún mo máa fojú kan gbogbo nǹkan tí mẹ́rin mo á ní àtọ̀ ọba jẹ́ pé báyìí lọ́ba rí o ká kọ́kọ́ báyìí lẹ́yọ́rọ̀ àwọn nǹkan wọ̀nyí sí kùnà ká tó wá padà wá bá a di ọ̀rọ̀ torí wọn ní ọ̀kọ̀ọ̀kan láyọ̀ sẹ̀lẹ́kù bẹ́ẹ̀ ni ọ̀gbọ́n àrùn kábíyèsí ẹ̀ẹ́n tí ń joyè náà ọjọ́ pẹ́ hmm. ńgbà tó yẹ tó wá tó fèfì tó tó bọ́ sọ́dọ̀ yìí iná wa dùn. Hmm, kábíyèsí ètò òlú yìí dọwọ́ yín kẹ́ ẹ ṣe dáadáa kó tọ́ sára alé kó tọ́ sára oko àtọmọdé àtàgbà lùí kí wọ́n mọ̀ gbà tí ì rere. Hmm. ṣé rí ikú wa àjọkú ni ààwẹ̀ wa àjọgbà ni. Mm. ẹ odo odò tó ṣẹlẹ́lẹ́lẹ́ yìí àjọ wẹ̀ ni. bẹ́ẹ̀ ni kábíyèsí ló pé oníkangun kangun ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ṣe wọ́n sì ní ìbéèrè tó wọ̀ torí pé a béèrè ọ̀nà ní èsì náà ìbéèrè náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o. Hmm. kábíyèsí ẹ sọ̀rọ̀ kan yóò hàn ẹni odò tó ń àjọ ni. bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ dédú àgùdàn fi nǹkan pamọ́ fún bàbá mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe nà á lẹ̀. ọ̀tún ẹjú tó lójú egun ẹ̀jẹ̀ àmọ́ ìwé ẹ̀rọ nígbà lábẹ́ aṣọ. kábíyèsí mo júbà ń bàbá yín o hmm. wọ́n fọlá sí ala à ń bàbá yín. ẹ rí ìpín ìpín ọrọ̀ ajé ìlú yìí ọgọ́rùn-ún la dá sí àbí mo purọ́ máa la ní kí bàbá wọn máa fọwọ́ mú ìdá àádọ́ta péré làwọn àjòyè wọ̀nyí làárọ̀ máa bí gbogbo wa ń so mọ́ okùn mẹ́ẹ̀ẹ́dógún àwọn amúdà mẹ́wàá ń bẹ àwọn àfipamọ́ ọmọ kábíyèsí fẹ́ sóye ṣe ìyàwó nìyàwó ọmọ ìjòyè ó ṣe nǹkan ní o wọ́n ṣe náwó kan ní ó ṣe pẹ́ èèyàn là ń fi tọ́jú àwọn ọmọ. ìdá márùn-ún làwa ìjòyè wa díjú márùn-ún àwa dà sáàrin aráàlú wa ń gbádùn ọmọ ni wọ́n ya yìí. làwọn aráàlú wa ń gbádùn ọmọ náà lọ́wọ́ ni. wọ́n ń gbádùn márùn bá a ṣe ṣe nù. abájọ mo rí bẹ́ẹ̀ náà wọ́n níbi ilé bá san bí ò san àwọ̀là wò ó yọ lójú yín ó yọ lójú yín. wàhálà o. gbogbo yín lẹ̀ ń dán aṣọ bá lára jọ mọtí mọtí mo sì tún wo gbogbo òlu náà mo rí pé gbogbo nǹkan mèremère gbogbo ilé tó ga jù gbogbo ilé tó fẹ̀ jù mo rí pé ìpín ìpín náà ní. kábíyèsí ẹ wò láìpẹ́ yìí ẹ wà bá a ṣàdúrà sí ara tuntun tí òṣìṣẹ́ ló ṣẹ̀ṣẹ̀ ń dá ńgbọ̀ wá ní èmi dára tuntun ilé tiẹ̀ báwo ni tèmi ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tó dàbí ilé ìdáná lọ́gbọ́n gbọ́ bí òṣìṣẹ́ sọ̀rọ̀ hmm. àbí hmm. lẹ́yìn ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ báwọn sí àràtẹ́mi dá ṣé lè tèmi tó di ọ̀ṣọ́run. ọmọ àràkọ́dà yóò gbogbo ẹ̀ ọ̀dún máa bí jọ ọ̀rọ̀ tó ní ọ̀ṣọ́run ọ̀pọ̀lọ́. ẹ má rí tèmi wí. káàárọ̀ bẹ́ẹ̀ bá kẹ́ ẹ lóye ọ̀nẹ́lẹ́wọlẹ̀. èwo mo wá sí ìṣe èwo ló ṣe. ṣe rí ní àná àbíjẹta ni ọkọ̀ kọjá wájú àfẹ́ mo ní ẹ bá ń dọ́kọ̀ ń dúró ṣe ẹ rọ́kọ̀ táwọn wí èèyàn ti ń bẹnú ẹ̀ àlè dààmú fírífírí là ń wò lọ́wọ́ mo ní ẹ bá ń dọ́kọ̀ ń dúró ẹ nígbà tí wọ́n yí dígí ọkọ̀ lẹ̀ ọ̀tún la bá nú ẹ̀. ẹ̀sìn kàǹkà tí ọ̀tún ṣẹ̀ṣẹ̀ gbé wò nínú bẹ́ẹ̀ ni. kábíyèsí ọlá ayé ni ọlá ayé ni ìwé náà ló dáa. ẹ ṣe ẹ kí ni kan wá bẹ tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín o ṣé ẹ ṣe fún mi. nǹkan abánití ni. ọba ló làṣẹ. Mm. ṣé ẹ rí ìpín márùndínlógójì tèmi o mm. àti ìpín àádọ́ta àti mm. ẹ̀jẹ̀ àpapọ̀. Hmm, káwá pin kápá pọ̀ káwá pin déédéé ààrẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ ìfarabalẹ̀ jẹ́ kábíyèsí ogúnlẹ̀ náà. báwo ẹ lọ́nà jìn ah, ah. nígbà tá a bá wá papọ̀ hmm. káwá mú wọn fi ṣe nǹkan fáwọn aráàlú kí wọ́n lè sọ̀rọ̀ wá rere kí wọ́n lè mọ̀ wípé àmọ́ tara wa nìkan hmm. mẹ́ẹ̀ẹ́dógún tó wá kù lẹ̀ ẹ̀fẹ́ mi nípìn méjì mẹ́ ẹ̀yin náà ẹ̀fọwọ́rin mẹ́wàá mẹ́ta tó wá kù ń ní ẹjẹ́ á mọ fi ṣètọ́jú àwọn ọmọ wa àwọn obìnrin wa nǹkan nǹkan báwọn bí mo ṣe fẹ́ nu o. ìyún sì wá dáa. ọ̀dà àbàjẹ́. àfàràmọ́. kábíyèsí ni aláṣà. Ah, ọba ló ní ìlú ọba ló nílẹ̀ ọba ló làṣẹ. ọba ló làṣẹ. pé ọ̀dà àbáwọn. ọ̀dà ah, àbàjẹ́. ẹsìn ló kó dáa. àti àwí. àti ah. àwí. bàbá ní dáwọn fẹ́ nu aláṣẹ ní í ṣe ó ti pàṣẹ nu kábíyèsí pàṣẹ ni. ọ̀dà bẹ́ẹ̀ bàbá ọ̀dà bẹ́ẹ̀. ẹ ṣeun tẹ mm. rí oúnjẹ tá a bá ń jẹ yóò mọ̀ máa nú. àṣẹ mm. àṣẹ yóò mọ̀ máa nú. àṣẹ àwọn aráàlú ò sì ní náà ká lèébù sí à mm. ẹ̀jẹ̀ àmọ̀ ṣe báwọn. thank you sílẹ̀ fẹ́ fọ̀n o àjànàkú kárẹ̀lẹ̀ kó wá jọba tí a kò lè gbà kàtà. Ah, ah, eh, kábíyèsí <laughs> ẹ kú oríire ẹ bọ́ sórí ìjà àwọn bàbá yín <laughs> kábíyèsí owó rè ọlà rè ayọ̀ rè kẹ́ ẹ máa yọ̀ tọ̀ mí lókù. ṣé ẹ̀yin ò ní tẹ̀lé mi. rárá ah, ẹ̀yin nìkan ni. kábíyèsí káwọ nígbà tá èyí sọ àwa máa rọ́ọ̀bà méjì lóye kan bí orí ìtẹ̀yàn bàbá yín nù. ẹ lọ rí jàgàjàgà báyìí. ọkàn ah, rí jàgàjàgà báwọn ni ò bẹ́ẹ̀ bá wọ bẹ́ẹ̀ ní dán ni bẹ́sẹ̀ wo ìtẹ́ ẹ̀ lórí wúruwúru tí ẹ tẹ́ bá wọnú ẹ̀ rẹ́gẹ́dẹ́ mi àyẹ̀ mọ̀ pé ilé lọ́wọ́ à ń bẹ̀. pẹ̀lú àpáta kọ̀mìtì kọ̀mìtì. Ah, ah. kábíyèsí ẹ̀ mọ̀ páwọn ọ̀run mọ̀lẹ̀ ni ẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ni àwọn aráàlẹ̀ ni wọ́n wọ́n hù. ẹ kú oríire o ẹ rọra o tó. gbọ́ ará adúẹ̀wí ará èkìtì ẹ̀fà ará ọ̀tágbẹ̀dú ará àwọn ọ̀ràn bíi ojúmọ́ rere ti mọ́ wálé ayé ìwọlégún olúfẹ̀ tí sámárì wo pako kò gbé ní ti kọ̀lá ní ti ọ̀kẹ́kẹ́ tí mẹ́yìn erin fan ọ̀sẹ̀sẹ̀ àṣẹ̀bí ẹ̀gà àlá tí kábíyèsí lá mọ́júmọ́ lẹ́nìí ọjàyé ọjọ́ ọ̀run kó o fi lè gbé o páípásì sọ̀run ni kó o kùn ire o pè yọnú eré ni báyìí o káyẹ̀wò ni o. ẹ̀rín lákàtàkù o. ìfura lóògùn àgbà kábíyèsí eré ni báyìí wí. Oui ẹ rí bí Ọ̀rúnmìlà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Ifá ní bínú ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa àgbà tó bá ní sùúrù àjògbó àjàtọ́ àjàyè Ifá gbedegbede bí ẹni láyìn díàforí inú abòfun tó dé orí inú orí inú jọ dákun jọ dákun kọ́ ọmọ mọ́ bá tòde jẹ́ láwo èmi kàn lójú ni n ò fi màrán wò ẹ̀yin ni ẹ tí fa bá wí gedegbe. èrè ni fa wí àwọn alálẹ̀ ìlú yìí ni wọ́n á fara hàn yín lójú àlá wọn láwọn ó tì yín lẹ́yìn wọn lágàn tí ọ̀bá rọ́mọ bí wọ́n mọ̀ bímọ wẹ́rẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọrẹ yọ wọ̀lú yìí lásìkò yín àmọ́ ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti fura ni fáwí o ẹ̀ẹ́dì bí ọ̀rọ̀ nílà tó gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí orí ti wo bí rere dá yín sí ẹsẹ̀ ti wo bí rere sí yín rè ìlú tí mo ń re yí ifájé ń bẹ́ ni ré ń orí ti wo bí rere ó ti gbé yín dé ẹsẹ̀ ti wo bí rere ó ti sì yín rè àmọ́ ìlú tá à ń rè yìí ìfọ̀jà bẹ́ ni ré ń bẹ́ ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti fura lè tutù rẹ̀ kò gbẹ́bọ gbóògùn kò gbẹbọ kò gbóògùn. bí fáṣe wí nù. ẹ ṣeun. ọmọ ọba fún rẹ a tẹ̀tẹ̀ léra wa ni ẹ sá kú rèé ṣe dáadáa lẹ́dẹ́. ó jẹ́wọ́ ọ̀ràn bàbá rẹ̀ sọ̀mọ bí wọ́n ṣe kí ìran bàbá rẹ̀ wọ́n ní ọmọ erin sì bá gògó ọmọ erin papọ̀ láfàgì oko yá. <laughs> níwọ̀n akọrin ilé èbó kankan torí ìlú èbó ló ti dé. ǹjẹ́ ìrántí orin ọ̀hún o alákọ̀wé ní màá kàn <laughs> mọ̀rántí bèbí dáyàmọ́ bèbí dáyàmọ́ go go Sigo, go sigo, go, baby diamond. Kì, kì, kì, kì, baby diamond. Baby diamond. Ẹ kọ́ ẹ gbàgbé. Ọba àlèwà lè mọ rántí. Ó lè gbàgbé. Ṣùgbọ́n kò dé ná ti dread nọ́sàn. Kò dé ná ti dread. Àwa èmi ọmọ bọ̀bí gòdì bọ̀bí diamond làwọn máa. Ah, báwo ni. adúpẹ́ sà ọ̀dọ̀ yín náà ni mò ń lọ sà. Eh, olóyè ẹ jọ ẹ fún mi ní ìṣẹ́jú kan. torí mo fẹ́ ká jọ rí kábíyèsí ni o. wọ́n dò rí ẹ. ẹ ṣeun eh, kí ló dé. kábíyèsí ni o. kí ló ṣẹlẹ̀ gan-an. wọ́n ní òun nílé díje nínú ìdíje irinlẹ̀ tó fẹ́ ṣe ni pé adétókè àti adétọ́lá ni wọn ò díje. láìláì láìláì èyí ò kí ń fọmọ kankan kan. Ah, n eh, tó ṣẹlẹ̀ ni pé kódà tí n bá ti dọ́dọ̀ wọn ọ̀rọ̀ ẹni máa kọ́kọ́ mú gbọ́ ṣọgbọ́ padà wọnú lé lọ padà lé lọ ilẹ̀ tìṣú. ẹ ṣeun sá. èmi ni ọlọ́mọdé ló dé. ó ní kábíyèsí ní òun ò lè kópa nínú ìdíje ìrìnlẹ̀. ẹ kò lè díje ń bẹ̀. Ah kò lè dìde ń bẹ̀ rárá tiẹ̀ ni àbọ̀mọ yín nǹkan. ẹ ti gbọ́ sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ni. ọ̀hún ṣé báwa la yẹ̀ ẹ́ wò àwọn àmọ̀ wípé kò lè ṣe ìdíje. ẹ yẹ̀ wọ́n wò hmm. bí bó o lè ṣe yẹ̀ wọ́n wò bí báwo. Ah. bọ́ọ̀ bá tiẹ̀ ìwọ òwe yín ẹsẹ̀ rẹ̀ ni bọ́ọ̀ bá tiẹ̀ rẹ̀ yín ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ayá rẹ̀ tọ́ tẹ́rẹ̀ rẹ̀ ni. Ah. Ah. odidi omidan ló lè bá a gbégbá irin lẹ̀ ààbọ̀ ò lè gbé e ẹ̀rù tiẹ̀ wọ́n ń bà mí lọ́dún ọlọ́run ní òjà rí omi dán tí ọba gbé eh, ẹgbẹ́ irin lẹ̀ torí pé ojú ti là ojú ti là gbogbo wọn ni wọ́n bẹ́ra wọn bí ẹ ń bẹ́ sà nígboro. olóyè kò yé mi o hmm. kò yé mi tán. sọ́ọ̀mọ̀ pé ti dàjẹ́ ni ọmọ ah, ọ̀dà jẹ́ nsọ́kùnrin kan fún ọ tí kì í bá ṣe wípé ọmọ tí ń lọ ìjẹ́ mọ̀lẹ́bí mbákàsọ wọn pé ìwọ dẹnu kọ wò tọ́ ọba ti ń dẹnu kọ báyìí àgàgà tó tiẹ̀ jẹ́ ọmọ ọba lọ́wọ́ kan ni ó gbà fún ọ kọ wá jàjà débẹ̀ gúrúm tó débẹ̀ báyìí ọ̀bọ̀ kòtò ni ọjà kòtò gúrúm kòtò gírí wò. kí nìyẹn ní ṣe pẹ̀lú ọdún ìrìlẹ̀ à ń. ṣé o mọ̀ wípé ẹni tó bá jó dídì omidan tó jó dídì ló lè bá a gbé gbẹ̀yìn lẹ̀. ṣe é rí ọlọ́run ojú ti là ọlọ́run ni ó yọ adábìrò omidan tí ọba gbé gbá lọ́dún yìí. kò lè ṣe kò lè ṣe rárá. ilé o fún ọgbọ́n. tí ohun yìí wí o ọ̀sà kan ẹ rí bí Ọ̀rúnmìlà gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ifá ló sá kànràn orin kànràn irin kànràn kànràn nílé ẹkùn adíáfẹ́ ńlá èyí tí sọmọ ìyá ẹ̀sìn wọ́n ní wọ́n sákàlẹ̀ ọ̀jàre ẹbọ wọ́n ní wọ́n ṣe ẹ̀sìn nìkan níbẹ̀ lẹ́yìn tó ń túbọ̀ ẹ wọ sọ́jìgbìnì lọ́rùn ẹṣin ẹ̀ńlálẹ́gbọ́n ẹṣin làbúrò ẹ wọ sọ́jìgbìnì lọ́rùn ẹṣin. Hmm, kábíyèsí ire ni fáyì wí ifá ní nínú àwọn ọmọ méjèèjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ta ni olódùmarè kọ́kọ́ ṣẹ̀dá rẹ̀ sísàlá ayé ta lẹ̀gbọ́n ta làbúrò. adétọ́lá òun lẹ̀gbọ́n adétókẹ́ òun làbúrò. Hmm, kábíyèsí. Hmm ifá yìí ní adétọ́lá àtàdétókẹ́ adétókẹ́ tó jábúrò òun ní ifá yìí ní ọ̀sẹ̀ ilẹ̀ ló gbọ́ sọ́wọ́ lọ́rùn ẹ wọ̀ sọ́jẹ̀gbẹ̀nì lọ́rùn ẹ̀sìn ńlá lẹ́gbọ́n ẹ̀sìn làbúrò ẹ wọ̀ sọ́jẹ̀gbẹ̀nì lọ́rùn ẹ̀sìn àbúrò ni ifá mú àmọ́ ká wá ṣètùtù ká má bàa ní kọsẹ̀ hmm. kábíyèsí o. àbọ̀rú àbọ̀yé. ó gbà tọ́. thank you bá má ṣe mí ìwọ ẹ̀jẹ̀ mi dídùn ọsàn ni mo fẹ́ máa ṣe fún mi ní kíkan má ṣe léjò sí mi o bí mo bá lékun sí ẹ okùn alájọ bí dọ́wọ́ tèmi ti rẹ. Adétọ́lá Adétọ́lá ṣé gbogbo ọ̀rọ̀ tí mò ń bá àwọn ọmọdé sọ látànà ṣé kò wọ ẹ létí ni àbírú adásí ni lọ́rùn ọmọ wo ni wọ́n fẹ́ yà ẹ́. màámi ẹnu ẹ wo wọn pàdé tó kẹsàn án ẹ ṣe wọn wá jó kiri gbogbo àwọn ọ̀rẹ́ mi ìtìjú láfi lọ sílé lánàá. adétọ́lá ṣó rí bàbá mi wọ́n máa ń pa òwe kan wọ́n ní ẹni tó torí ẹ̀tù ìfà tó kì í ban àkìkú dórógbó kò rántí pé bẹ́tù bá pọ̀ jù yíya ní ìyàbọ̀n wò mí ṣọmọdé ló pè mí ni abo rò pé ojú òtí èmi náà láàrin àwọn ọ̀rẹ́ mi ọmọdé ń ṣe é wò ó yá sùn sùn sùn sùn sórí ibi tá à ń lọ òkúkú jìnnà àmọ́ o ibi tá a yà ló pọ̀. ní nǹkan orí ṣe kẹ́pẹ́ wá o. ọlọ́run iwájú màá ti fẹ́ pa wá. kí lẹ ṣe fún un. àgbéyàwó ẹ̀ pa wọ́n. ṣé ìjíṣẹ́ fi fún mi. aláyẹ̀ ń já nígbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́. wọ́n lọ wo ní pápá àṣẹrẹ́ bíi bá bomi sára tán. ìyẹn dẹ̀ dà ó kó lè tún ìkànnà ọlọ́run wá. àbí o. ṣé o ṣe fọ́ mẹ́rin? wo kí ló yẹ wá? wo tí mo jọ. akélẹ̀ báyọ̀ tì ṣebí mo ránṣẹ́ sí ọ ni. èyí tí mo kọ́kọ́ wí yẹn ìyẹn ò lè sí. mo mọ ẹni bá mọrú ibi tẹ́ ti jáde wá á mọ̀ pé lè mọrú ilẹ̀kùn báyìí kan. <laughs> lẹ́nu ẹ̀ àbákẹ́ mo ti sọ fún yín mo lẹ́ ń láàrín fún ah! ẹ wò bẹ́ẹ̀ bá ti lè fo lórí kún orúkọ mi ẹ yá mọ pè mí ní ìyá adétọ́lá o bí bẹ́ẹ̀ bá kọ́ múranikẹ́ òjú ẹnu tèmi náà láti pè mí. ẹ ò ń la orúkọ mọ́ mi lórí àbákẹ́. n ò tí ì pè ọ́ tẹ́lẹ̀ màá ṣẹ̀ṣẹ̀ wá mọ́ pè ọ́ báyìí ni múranikẹ́. mo ti mọ̀ tẹ́lẹ̀ pé kò sírú aṣọ yìí tá a wọ̀ fẹ́ lẹ́dẹ̀ tí ò ní gbé wọnú ra lọ. <laughs> ṣé ń gbọ́yà àbẹ́ ẹ̀ mọ gbọ́yà aláyà aláyà lẹ́fọ̀ọ́ bí omi gàrí mo rẹ́nikẹ́ mo ti sọ fún ọ alẹ́ nu ẹ̀ mú rẹ́nikẹ́ ó wà nǹkan ṣe sí i. ìyá ti tọ́lá ọlọ́run ah! mọ̀ níjẹ́ òjò òun ṣé ìyá ilé ẹ̀ ló ń fọwọ́ rẹ́ mú bẹ́ẹ̀ yẹn. iṣẹ́ ọmọ tó ṣe fún mi ni mo ti mọ̀ náà mo mọ̀ pẹ́yìn wọn lẹ máa wà. ìyá adétókè gbọ́dọ̀ tiẹ̀ lọ gbọ́dọ̀ ẹ lọ ọmọ yẹn kọ́. ó ti padà sílé ìwé. gbọ́dọ̀ tiẹ̀ lọ. ìyá adétọ́lá tẹ̀lé mi. àbúgbọ́n ni mo ní kò tẹ̀lé mi. ẹ má bínú mà owó ẹ jókòó. ìyá adétọ́lá ẹjọ́ kìí ṣe tẹ̀lé ká má mọ̀ ọ́ dáa ọ̀rọ̀ tó sọ sí ìyáálé ẹ̀ ó ti pọ̀ jù ó pọ̀ jù. àwọn náà fà á. ṣé bí yorùbá ló bọ̀ ni ẹni bá jù ni lọ ó lè jù ni nà kí ni yorùbá sọ sí ẹ tó fi máa máa máa àpọ̀nrí ẹ̀ tó yẹn ọwọ́. ọmọọba yorùbá tó sọ bẹ́ẹ̀ náà ló sọ wípé ẹni bá ń gbélé dígí kò gbọ́dọ̀ sọkò. ó dà kí ló ṣe gan kí ló ṣe. ẹ ṣe wọn lọmọ wọn ní fámú mi ò torí ẹ̀ bínú èwo wá ní yẹ̀yẹ́ àfiniṣekú dórógbó bí ẹni pàtí ẹwà rírú ẹ̀rí. àbájọ mo rí àwọn àtọ̀rẹ́ wọn tí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀ lórí ẹni tí fá mú. Hmm. tọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ má fi lọ̀ mí ń dá sí i abẹ́ ìjí ogun lẹ́gbẹ̀ẹ́ tí. Hmm. ọmọ ọba wọn ní ìjẹ́rìí ayé nítọ́jú àgbéǹde ṣé bóun lẹ́yìn náà gbọ́ yẹn. ọ̀dà wàá sì fọwọ́ nínú ọ̀nà torí yorùbá náà ló sọ pé ìdákẹ́jẹ́ nìdáhùn àṣẹ rẹ̀. Hmm bí bẹ́ẹ̀ kọ́ wèrè ó di méjì lọ́jọ́ ọba. Hmm. ṣáàyìn náà wàá mọ̀ pé bí sùúrù bá pọ̀ lápọ̀jù agọ̀ ní sọ ní ìdà. sùúrù náà ló mú sùúrù ló mú torí ẹni bá ti fẹ́ ẹni tó ní ju ìyàwó kan lọ ó mọ̀ pé òun fẹ́ yọ̀nù ẹ sì rọ́gbọ́n dá sí o àbí ìṣòro fẹ́ púpọ̀. <laughs> ẹ wò ẹ ṣáà má dẹ́rù bàyàwó mi o àti pé títí láyò èwo nìwọ náà ń ṣe gan-an ah, torí ìwé àkàkúdórógbò yìí kò fẹ́ yé mi náà mọ́ o. ẹ ṣe mọ àwọn arábí ni ẹ bá mi bẹ̀ ọ́ tabakọ̀tà aláàkà mọ́ wọn láwọn tún rí Cambridge kan ń bì kan tí ò dolórí lọ́la. <laughs> <laughs> àbí ọ̀. ti ń sún láìláà báyìí o. àṣàwọ̀ ọ̀dà láàárọ̀ kùtùkùtù tó bá ṣẹlẹ̀ ni ó sọ fún mi. Erinitade ti kú. Erinitade. bẹ́ẹ̀ni. kí ló pa. ìròyìn tá a gbọ́ ni pé ọrùn rẹ̀ kàn ṣàdédé kán sí yàrá rẹ̀ nílé ìwé wọn. ọrùn rẹ̀ kán àbí wọ́n pa. sọ ma pé ròyìn òkèèrè bí ò bá lé kan a sì máa dín. Ah. n ta o. kábíyèsí o. kí ló dé tí gbogbo yín dákẹ́ jẹ́. Ah, ajá tí ń yọ̀rù kí ni tẹ́lẹ̀ ò gbọ́dọ̀ rí ní gbó ẹ̀yin ìjòyè kí ni mo ṣe. Eh, kábíyèsí ẹ̀yin làbá sì pẹ̀ fún pé ká ẹ mọ́kàn ro bó bá sọmọdé ẹ̀kún ni wọ́n mú bọnu bàbá àmì kàǹkà gbáwó kí nǹkan mọ̀ bàá bàjẹ́. ẹ̀yin ìjòyè kílẹ̀ ló ṣe mí bí wọn ò bá tiẹ̀ má mi kàn ṣe bó yẹ kẹ́ ẹ tú mi lọ́fọ̀ ọ̀hún ná ebo tó bá dé bá ní orí ẹni la fi gbé èmi ní fọlámi ṣe tán àti gba kádàrá kẹ́ ẹ là lókù kábíyèsí Erintáde ló fi ilẹ̀ sásọ bóra. Erintáde Erintáde. kábíyèsí kábíyèsí. Erintáde. kábíyèsí. ilẹ̀ sásọ bóra. kí ló pe Erintáde tí ò lè wàá mú mi lọ. ẹ̀yin ìjòyè ẹ rí pé kú yìí ò mètò àníkù ò mẹ̀tọ́ àbí ńgbà tó wò mí sùsùn tó wò mí láròlé mọ́lẹ̀ ńkọ́ ọmọ kan ṣoṣo ọmọkùnrin kan ṣoṣo tí mo ní ó bá rán lọ sálákejì <laughs> kò burú kò burú mo gbà ṣé bó bá ti wèdùmàrè ní ṣètò ìgbésí ayé ẹ̀dá mo gbà mo gbà ó. kábíyèsí ọ̀tún abẹ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ o ṣé kìí ṣe pé kábíyèsí wọlé rè gbé nǹkan jẹ. òótọ́ mọ̀ ni ọ̀rọ̀ kábíyèsí ìfàmójútó. ọlọ́sùn kan dẹ́ẹ́dẹ́ ni ṣe mọ̀ wípé kábíyèsí ò gbọ́dọ̀ sọ fọ́ ẹnu ariwo tí ó pa ló ti pa. ẹ ẹ lọ rèé wò wọn káwa náà mọ tó sunkún ọba. òótọ́ ni o kí ni kílẹ̀ fi mi ẹ yá rèé wò ẹ rèé wò ọjà yìí. adìyẹ tó kúkú kọ́ ni wọn àgbẹ̀ yírùn yírùn ni. kọ́dí ló wá fọmọ ọlọ́mọ. ìyá lọ náà sí ọ kọ́dí lọ pa kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí bàbá bàbá baba. dábẹ́ ṣe wọlé òun. kábíyèsí ẹ̀ mọ̀kàn ni o torí ṣe é mọ̀ pé ìnara ló ń wò lójú pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́gbọ̀ yín o. kábíyèsí ẹ sì wá o ọlọ́run ṣe nǹkan kọ́ mọ́ fààyè ọpẹ́ lẹ̀. bẹ́ẹ̀ni. bí erin tadé bá kú erin gbadé wà ń bẹ́ẹ̀ wọ́n ní bàbá sì rí àdámọ́ a máa fò bẹ́sẹ̀ pọ̀ ẹ fọkàn balẹ̀ o bàbá. ọjọ́ mélòó tiẹ̀ ní ọdún erin lẹ kú. kábíyèsí bóṣù mẹ́ta péré ló kù. wọ́n á jẹ́ pé ìbànújẹ́ lè ní èso mi. kábíyèsí ẹ mọ́ rárò kan o ọmọ ìyá ò lè dàbí ọmọ ẹni ìbá yàtọ̀ fákéǹgbé. ẹ wọ́n jọra wọn kan náà ni wọ́n jọ rí bembe bembe ni. kò sí ẹ má ràrò kàn án. tó sísá wàhálà kẹsìn kú àṣàmúsì ẹ tọ́jú orí adé ẹ mọ́jọ orí adé ó sùn ta o títí tí ó fi wá di ìgbà ayẹyẹ ẹ bá mú ìlú lọ́wọ́. Ah, kábíyèsí mú ẹ rí. ẹ fẹ́ lọ bì kan. ara ń fẹ́ sinmi. kábíyèsí ẹ má wá fààyè gbàrò náà ẹ má fààyè gbàbànújẹ́ o. láìsí òṣìṣẹ́ ìjọba tá a pè ọ́ gbà sinmi sinmi èwo ni. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. bàbá. kábíyèsí. tètè fura ọwọ́ bá adétókẹ́ ọmọ erin fọlámi èmi ọláríwájú ọmọ bọ́lá nù àgbà balẹ̀ kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ wá òòṣà òòṣà tí ò lè fọ mo bá ti lò ó tó mú báyìí asun fọ́nfọ́n ti fọ́n. gbóyè gbà lọ́nà mi o òdòdó ẹ̀yẹ aláìlábà wọn èrè oníṣẹ́ wọn. I'm not your

oníyànkíyàkó lọ́nà mi oníyànkíyàkó lọ́nà mi ẹ̀kọ́ ẹ̀ bá má tako sí káyé wa kó lè rójú kó lè wá ti ṣàṣeyege ọgbẹ́ ìfẹ́ ti lọ ẹ̀ ti lọ ẹ̀ kàn. kill that person. Akó ti lọ ọ̀la ìwádìí. Tí ìgbà tí ẹ ń ṣe àwọn ọ̀rẹ́ mi tó wá fà mí tipátipá ní ẹ̀rọ tí ẹni wá. Tí bá ti parí ọtí tí mò ń retọ́, màmá lọ sí ìyàrá. Adédọ̀kẹ́. Ṣé òun máa ó ṣàyà mi níbi ṣáfù tí ẹ mọ ibi tí mò ń gbé? ṣì junior àyà níní èyí tí mo mọ̀ yẹn náà ní ibi. ó gbìyànjú ó tiẹ̀ gbìyànjú gan-an ni ṣé ìmọ̀jú bí táwọn bíi mẹ́jọ ń sùn síbẹ̀ ẹ̀ yọ ọmọlúwàbí ẹ́ a ní yàrá tèmi àti kọ́lá ṣẹ̀ṣẹ̀ gbà. ṣé ìyẹn ló yẹ kó máa bá mi sọ lásìkò o ò tí ẹ̀rọ tẹ̀gbọ́n mi tó ṣẹ̀ṣẹ̀ kú ó ṣàmọ̀ pé mò ń ronú ẹ̀ lọ́wọ́ ìdánwò wa tún bọ̀ lọ́nà. adétókè adétókè mátà mọ́ ṣe mátà mọ́ o mú pátẹ́mi gan kó nígbà kó ẹ̀gbẹ́ kí ni ẹ wá ń ṣe pẹ̀lú kó lọmọ tí mò ń gbé àmọ́ ẹni tá a bá fẹ́ onílé ẹ̀ ń jìn mo ti mọ̀ wọn mi báyìí. Ah. jókòó bí ilé èkúté. ṣé lẹ́kọ́ tó pọ̀ nìyí ẹ ṣáà ń dáyé jẹ ṣáá. àìṣe ah, dájẹ téèyàn bá lójú ràn lọ́wọ́. bí fáfá ni tèmi àti ẹ kúkú ni ó máa tọ́ bìbí lé kó jókòó. á pèsè bẹ́ẹ̀ báwọn bẹlẹ́jà yan yín bá jẹ́. Ah, sì wàá dùn mí o pé inú òṣèṣì kò lè rọ́kàn o rí i pé mo gọ̀ díẹ̀ ó yẹ kí n wùwà bí àwọn òyìnbó hmm? kí n fi tobìnrin ṣáájú. ẹ mọ̀ kó àlejò bó sì já wàhálà fún yín ẹ ní mú. àṣẹ olúwa lèmi máa ń tẹ̀lé. pé kọ́ ni kó máa wá jíjẹ fáyà. Eh. ọkọ ìyàwó <laughs> alùpẹ̀. wo dúró dúró ná bó bá ṣe é ṣe máa lu dùnú màá lu gángan màá tún lu bàtà. àti tó kẹ ṣíbí lórí tí mo fẹ́ ni. lára iwájú bàtà ẹ̀ ti fẹ́ máa ró láròjù. mo fẹ́ lágbèkọ́ lásán ló wá dogun ṣé mi bá fẹnu kọ lẹ́nu. fẹnu kọ mi lẹ́nu. adétókẹ́. máàmì. gbogbo àwòdì tó wà lókè lòbòmadìẹ máa ń wù tọrọ madìẹ náà bá sì ti ráwòdì kí ló máa ṣe. yóò sá lọ ni àbí kó fara pamọ́ sábẹ́ ìyá torí náà ṣọ́ra lọ́gbà yín tó ń lò yìí o ṣó ti bọ́ ṣó mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ irin ilẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn yín àfi tó o bá délé ọkọ. dájúdájú ara ẹ̀yin àwòdì tí màá mi sọ màá máa lọ mi ní jẹ́ òfin tí ọkọ bá tèmi. Adétókẹ́ kí ló ṣe ẹ́ kí ló dé. Oyinke. Òdòdó ẹ̀yẹ lẹ́la bà wọ́n. Pẹ̀lẹ́ máa bọ̀ wá sùn yá wá sùn dé tó bá ṣe tán máa sì ẹ̀ padà sí ìyá rẹ̀ wàhálà tó lókù ẹ̀gbọ́n ẹ̀ dé ìlú máa fà ó pẹ̀lẹ́ máa bọ̀ bóyá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ irú Adétókẹ́ tó bá lọ nísìnyí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ èmi ni wọ́n wá bà máa bọ̀ pẹ̀lẹ́. fẹ́rẹ́ òrìṣà wa ò gbowó. jẹ́ni wọ́n kò ní sára bá mi sùn. òrìṣà yó. mo gba gbogbo ewúrẹ́ o. àpòdòdó ẹyẹ tí ó lọ bá wọ́n. epo ni mo rù ọba mi pè é ẹkẹmọ láti ìfẹ́ lóde ẹkẹmọ láti ìfẹ́ ọba. káàbọ̀ ó ti fojú mi sọ́nà adétókẹ́ kí ló dé tó fajúro sọ fún mi. olórí àgbà kí mo ti mí bí náà rèé ni o ẹ sọ nìkan àlàyé kétì ẹ̀ kí ẹ bá mo ti níbí léèrè láti gbà kí àti wọlé bí ó ṣe ṣọ́ọ̀gì ojúre bí ègúsí mítìrì mo lè kí ọba dé wọlé kí ẹ bá jẹ́ kí ẹ tẹ́ nínú torí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ fi bèkàn yé mi rárá ẹ̀yìn kó ti rí kó sì yọ́ tó yé èké e, ọ̀nà jẹ́ ọ́ ee o. ń gbọ́ adétókè sọ fún mi kí ló dé. má bọkàn jẹ́ kí ọmọ bọkàn jẹ́ sí ẹ sọ ni kí ènìyàn kú èdè sọ ni kí ènìyàn rọrùn. ta ló kú. èyí o. ta ló kú. mo rò pé ikú bọ́lá ìgè lọ́rọ́ tì ni. bọ́tà. mo ní kó bọ́ síta kó lè tó yé èyí ṣe kí mo rí kí mi ṣàlàyé nígbà tí mo rí kójú rẹ̀ lè bí yé ni náà mo rí kí mi ṣàlàyé kò wọn náà jẹ́ òkú èyí rẹ̀ jẹ́ òun bá ṣe ọ́ jẹ́ ọ́. Ah! pẹ̀lẹ́ àbí irun ẹ tó ṣe ni. jẹ́ ọ. mo bá ti wálé wá ṣe é. Ah! mo bọ̀ kàn jẹ́ ọmọ ọba kí lọ alábọ̀kàn jẹ́ sí. ǹlẹ́ ọmọ àwúwo bí òkú ẹ̀fọn ọmọ àfẹ́ gẹ́gẹ́ bí oríire ọmọ bẹ́ẹ̀ dìé bá kú ǹlẹ́ àfẹ́ bọ̀bọ̀ kàn jẹ́ ó ti ṣe èèyàn rí ó ti ṣèmi náà rí lẹ́sẹ̀ ọgbọ́n. wo bọ́ síta tí kábíyèsí bá bá ẹ ń bí mi ì ní báyìí bẹ̀bẹ̀ o. kó ti rí kó lè tó yé èyí olórí èyí o mi kó lè tó yé bàbá bí a ti bí ṣe ni o káàmọ̀ tẹ́ mi lọ́rùn èmi náà wọ́n mi wọ́n mi ronú ara mi tèmi náà bá mi nígbè kí mo ti dáàfin ìwọ̀n dúkìá ṣe lọ́dún yìí náà ni mo ti gbé Olódùmarè ṣe mọ́ jèmú mi kí mo bá kúrò láàfin èmi náà mú ìyàwó lọ Igwe ọba lè ju gogogo bí iye kí ọmọdé di ọ̀rìṣà kí àdúrà kí ẹ̀bà gbà èyí ti tèmi bá lóore nì kí ìyá àtẹnínú ni o kí ọjẹ́ òun ọ jẹ́ ọ ọlọ́run ayé ọ. bọ́ síta. ṣé ẹjọ́ mi pọ̀ jù ni ẹ̀yin lẹ́mọ̀ olórí àjọ aláàfin náà lè ọ̀rùn náà fi sí ìgbè ó dẹ̀bi ṣe bí mi o kí ọba ti ṣe tán kí ọlọ́ba mi ní yàrá àṣàlẹ̀ kí mi tẹ̀ ọ́ nínú ìgbẹ́ ẹ̀rọ ajé ọ́ ẹ mọ̀ irú yìí nìkan ọlọ́kọ́ bá mi lọ́dún tuntun sọ àti gbọ́. Adétókẹ́ kí ló dé tó o fàjúrò. mọ́mí. Adétókẹ́ sọ fún mi. olùṣèwádìí <laughs> ló sùn lánàá lọ́la iwájú ni mo sùn. ìgbà tó wá sàn lọ́la iwájú gan ṣé yẹn ló wá fẹ́ kún. ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ kẹ̀ owó nǹkan oṣù ẹni. àríwájú ti bá yé mi jẹ́ ó ti jí mi lọ́dún tó já. àṣírí mi tú. wá sọ fún mi. kí ló máa ṣẹlẹ̀ tó bá gbé pé ìṣẹ̀lẹ̀ sí i. mímọ́. kò yá ṣe lọ́rọ̀ àṣírí. ó má jẹ́ nìkan kan kọ́ tó bá wà nínú ẹ̀ nípa ṣílẹ̀ lè láéláé ọlọ́wọ́ ló mọ̀ ọ́ tọ́jú. tí ẹ dúró ná báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an. ọkọ mi ló lò ní. ohun wo nìyẹn. Ah, ẹ wá gbà mí àbí kí n lọ pe kábíyèsí wá ni. wọ́n pe kábíyèsí o nǹkan ọ̀rọ̀ náà ni ìmùlẹ̀ náà fẹ́ràn jù àbí nísàsẹ́ mi nìkan lọmọ kábíyèsí ó ti wá jẹ̀mí lẹ́yìn lẹ́yìn láàyò. àròkàn ọ̀dùnnú a máa mú mi ayọ̀ lójú ẹni ààyò sì ní ọ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ ọba kó tó lọ́ba ilé àṣà mi ọmọ eré sì bá gbogbo ọmọ eré fapá ọláyà kí o kọ ikú dẹ̀rù máyà mára lọ́jà nínú nínú ara lọ́jà kí egun ṣọkan ní jẹ nínú. ẹni tó rẹbi sí mi kò ní í jẹ èrè o nílẹ̀ yìí àti lókè òkun ẹni tó rẹbi sí mi kò ní í jẹ èrè o kò ní jèrè kúrò nílẹ̀ yìí ìbárìnbára ni ó ṣe kú ẹ̀wùyá ẹ̀ ní ọmọ wọ̀ aṣọ ọ̀rẹ́ ẹ̀ ní ọmọ wọ̀ mọ́fàpọ̀ méjì lásòwò kò ní rèrè ọjà jẹ́ o onítọ̀hún á sì sọ ìtayà tọmọtọmọ. ẹbọ lẹ́pẹ̀ lẹ́bọ àṣàṣì lẹ́pa aláṣàṣì o gbogbo ẹ bá rò sí oríire ńlá padà sí o. fáyé lémi nílé kọ́nìyàn tó lémi lóde. kí ọlámíwò mi lè pè kó ti rí. ṣé wọn mọ̀ nǹkan ní bóyá. lè ṣe omi bá rí. sọ̀rọ̀ kú sí mi ń bá jọ ọ̀nà fi wéhun èpo ẹ̀pà lọ́jọ́ kó sí èlérí kí ni yàtọ̀ nínú túùkù àtìmọ̀dé mi rẹ èsì yàtọ̀ nínú rẹ inside kí obi mi what happen kí mo fi pẹ́ nínú ilé èpè lọ́bẹ̀rẹ̀ sí ní iṣẹ́. kí ló tó fi pẹ́ nínú ilé. ẹ̀ẹ́yẹ nílò àbèrè ọ̀sọ̀rọ̀ ọpọlọ rẹ ni ọmọ kí ọba ṣàkíyèsí nígbà kí ọmọ wọlé bí ó ti sojú rẹ bí èso ògbà mo dé bílẹ̀rẹ̀ tiẹ̀ dá mi lóhùn ìyá ìyá lọ́jọ́ inú rẹ le nígbà dèdè inú ilé mo yà èyé mi o kí ọ̀tẹ ọmọ yẹn nínú o kí ọ yẹ wo mẹ́mọ̀ ohun kí ọ bìlọ́ǹgì sí ayé rẹ o méwìí ju bí yéé ni lọ olórí lọ́ba náà ọgán mi èsì kí èwì tán yìí oníkóbokòbo yìí oníkóbo rájà yìí onígbáyé aláwò ní olórí ni ngbìmọ̀dé wí bẹ́ẹ̀ tán mọ̀láyà ọ̀dà ẹ bá lé mi jáde. Ah, ọmọ tó ṣẹlẹ̀ so lágbà tí mo ti ń gbé bọ̀ láti iléèwé inú rẹ̀ ò dùn. kó ti yan ìlú ni. ẹ ẹ mo gé jẹ ni. ọ̀dà járe ni kó ti ní kí ọjà jẹ. wèrè ó rojú kókókó báyìí ni nígbà tí mo sì ní bí kùnú méjì bá ń jàgùn ní ibi hàn nígbà tí mo ní débẹ̀ wòran ṣùgbọ́n tí mo wá rí i pé mo rò pé ó kùnà àdánwò. èsì o mo mi wo náà mo mi wo náà yé ah, ah. ìwọ ọmọ yìí pé orí jorí lọ bẹ́ẹ̀ni ọmọ yìí pé orí olórí ó pé ju orí kábíyèsí lọ. èso wí ọ̀bẹ. kábíyèsí lọmọ forí jọ. ẹ mọ̀ ẹ kan lórí kó ti rí kí orí olórí gbẹ ẹ ṣe kábíyèsí ló kó gbèrè àjọṣe lè kí ọmọ náà ó lé à lórí àbí gbèngbè oṣùkọ ṣùkúkẹ ọmọ ẹsẹ̀ dá èyí lè kábíyèsí lọ́tọ́jú rẹ̀ èèyàn. èmi ń gbádùn lọ́dọ̀ olórí. sórí gbogbo ìgbà tí mo tí a bá sọ pàǹdà òde tí mo gbé olórí jáde ọ̀dọ̀ alẹ́ rẹ̀ là ń gbé lọ ni mo ń gbé lọ wọ́n mọ àwọn alẹ́ olórí bíi mẹ́ta. ó dé wí nílé. fún bàbá rẹ. bẹ́ẹ̀ yà rẹ̀ lálẹ́. bàbá mi bá sí kó tiẹ̀ kó sí ọ tó yè bàbá mi kí òun yàn kábíyèsí. àwa ni kí n wá sọ fún kábíyèsí ṣé bó ṣe gbọ́ pé mo sọ fún ọ tí kábíyèsí bá ti jí nìsín lọ rò fún kó sọ ọdí kó sọ ẹ̀dí rédíò pé bàbá dẹ́fà máa ṣàlàyé pé olórí ọlálẹ́ o èmi mo ń gbé e lọ o kó owó tí wọ́n ṣe wọ́n jẹ̀ lórin ìlú yín wọ́n jẹun ni. kémi là á wí ọ. panudé. ẹ ẹ rẹ kan. àǹtí ẹ náà kan ọmọ ẹ pé òṣìṣẹ́ ah ìmọ̀ pọ́n mi dàbọ̀ jẹ́ ká ṣe jì í sẹ́rí ya èmi náà mọ̀tò mọ́tò wà ó rí i pé mi mọ̀ fi mọ́tò kan ẹ̀ ba búlọ́ọ̀kù lè jẹ́ mo ti gúdù gan. bíbẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ètò ìlú. ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún o ọdọọdún làá rórógbó ọdọọdún làárá wùsá ọdọọdún làárọ̀bì látẹ èrè gúnmọ̀ òkú bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ kú ọdún o ẹ lẹ́ ẹ láwo. ká tó mọ̀ ọ́ lọ sí ojúbọ irinlẹ̀ èwo là á kọ́kọ́ ṣe ná. kábíyèsí àjùbà hmm? àwọn akọ́dá àti akọ́dá tiwọn lórí ewé àjùbà àṣẹ̀dá hmm. àwọn tí akọ́dá tiwọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Hmm àjùbà àwọn alálẹ̀ ìlú yìí. ọ̀nà lémọlẹ̀ kábíyèsí o ọtí àdúrà dà láwo ọtí àdúrà rè kábíyèsí o. ọtí lọtí ẹjọ́. obì lóbi ìmọ̀ràn ẹmúlẹ́mú ara jóúnjó ó dé afún kékeré pàpò kò fágbà pàpò kékeré pàpò etí ẹjọ abáwọn rò aṣẹ́gun àgbà pàpò etí ẹjọ abáwọn rò aṣẹ́gun aṣẹ́gun ọ̀tá lọ́dún yìí o aṣẹ́gun ọ̀tá lọ́dún yìí aṣọ àṣọmọ aṣọ àṣà ìkú baálé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ló rí bí ìrísẹ̀ ìrísẹ̀ ìrísẹ̀ ọ̀nà ilé mọ̀lẹ̀. erí wo yà erí máa gbogbo òṣòro ọpẹ ẹ̀yìn lẹ́ o pìsàn orí o ẹ̀mí wọn àpàjùbẹ papọ̀ àkàwọ̀ aka tó kádùn mẹ́ta ó ti fáfá ṣẹ̀ṣẹ̀ nìkan èyí tí í so lórí ọ̀rọ̀ láyé abùfáṣẹ̀ yìí tí í so lórí ọ̀rọ̀ ní wàrùn orí ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìkìn ẹni ìṣẹ̀ṣe ẹni ní bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ní yèyé ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìṣẹ̀ṣe mojúbà tó máa wo ṣe orí ni ní ìṣẹ̀ṣe òòrùn ìkejì ìṣẹ̀ṣe. ọya. kábíyèsí ẹ bá bí olórí àbákẹ́wò ìtumọ̀ òwe. ọ̀wẹ́rẹ́. lẹ́yìn pẹ́ lọ́dọ̀ àgbà ìlú èbó làwa sì ti jayé kò já lè gbówe kí ni ìtumọ̀ òwe tó fi tu ọmọ rẹ̀ nú rí. ọmọ mi kábíyèsí ọ̀rọ̀ tùnú lásán ni mo sọ fún un ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọmọ òde ìsìn ẹ mọ̀ pọ́kàn wọn ò gbèdíje torí ẹ̀ ni mo ṣe sọ̀rọ̀ tútù fún un kábíyèsí. ẹ lọ́jà kó o sọ wípé o ti lójú oorun ló wá da èmi sí tìjú ohun tí ò ṣẹlẹ̀ rí ó wá bẹ̀rẹ̀ lórí ìran tèmi ah! bí mo ti fẹ́ ọ tó àbákẹ́ kí tiẹ̀ ní tó béèrè tí n ò ṣe fún ọ ọmọ rẹ òun ti lọ ìlú èbó tẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tí fámúadé tó kẹ́. kábíyèsí abẹ́ rò pé inú mi ò dùn sáde tó kẹ́ ni ah. kábíyèsí èmi ò ṣe nǹkan kan fádé tó kẹ́ o èmi ò ṣe nǹkan kan fádé tó kẹ́ ọ ojú orí yìí tó mi ṣe nǹkan kan ọ bí mo bá sì ṣe nǹkan kan ẹ wò wọ́n wọ́n. fọmọ tèmi ṣe pé fọmọ yìí ìwọ ti sọ pé gbogbo àwọn aráalé ìlú àwọn aráalé yìí àsunkún rojọ́ wọ́n ìpinnu tèmi ni pé mo fún ọ lọ́jọ́ mẹ́ta péré kó o fi jẹ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fà ọ́ kalẹ̀ fáwọn ìlú tí wọ́n fẹ̀jẹ̀ rẹ tu irin lẹ̀. àkábíyèsí Não! Abaque. Cadê esse? Cadê esse? Cadê esse? Eu de longe dùnú ilẹ̀ ó bẹ̀rù ọ̀rọ̀ ọkọ dùnú ọ̀rọ̀ bẹ́yìn ọ̀dọ̀ bẹ̀rù. orí lásán ló kọ́ mi. ọ̀la nìkan ọmọ ẹ̀ ti lóyún. bó ti wà ọ̀lẹ̀ ń bẹ nú ẹ̀ lọ débẹ̀ lára mọ́. adétókẹ́ adétókẹ́ adétókẹ́ ah. ọmọ ìpá ọmọ ìpá ni kábíyèsí mo dárò. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ọ̀ kò bá mi ni tí gbogbo aráàlú bá ń bọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ṣẹlẹ̀. adétókẹ́. Adétókẹ́ ọ̀rọ̀ ti yanjú ààrẹ ifá ti táṣìírí ó léèdì ni nítòkàn wà ń bẹ̀ ni pé kò jẹ́wọ́ kò sọ ẹni ó fún ọ lóyún tàbí o fẹ́ kí n lọ́mọ ọmọ tí ò ní bàbá ni ká fún ọ lóyún. Adétókẹ́ tú mi láṣọ níta gbangba. kí fẹ́ ṣe báyìí ìtaṣe ìwọ sàtẹ ọmọ ẹ nú kò jẹ́wọ́ fún ọ tó bá ti jẹ́wọ́ ẹ ní ó lóyún ẹ mú wàá bá mi ìtaṣe ti wà nílẹ̀. òbí bàbá nítorí ìpa ibi ba? ìwò bíbà kí ni tó ṣẹlẹ̀ báhéré bá ìjọ lọ́dọ̀ àwọn àgbà ìroko àlọ́sùn. <laughs> òun láti jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ èmi ni mo mọ̀ kọjá ìyára mi ò bọ́ tí mo gorí oyè láì mọ̀tàn mo jọ́ mi irin lásán n ò lè fọ́n. kábíyèsí ìtànbó ló yẹ kó ṣàjèjì sí inú gbogbo ìtàn wa èyí tẹ́ ẹ bá fẹ́ mọ̀ gan-an ni kẹ́ ẹ bí mi. mo fẹ́ mọ̀ tàn ṣàìrìnlẹ̀ èèwọ̀ tó rọ̀ mọ́ àti tá a fi ìtùbí bá ń bínú kábíyèsí òòṣà irinlẹ̀ òòṣà irinlẹ̀ òòṣà irinlẹ̀ ní òòṣà tá a máa bọ̀ tí máa fún wa ní gbogbo nǹkan àbá fẹ́ òòṣà yìí gan-an kẹgbẹ́ jó mọ ìfàbọ̀ èèyàn bọ́ obìnrin tí ò bá níbàdí ò gbọ́dọ̀ wọnú lẹ́sẹ̀ rinlẹ̀ bó bá wọ̀ ọ́. bíbá wa ń gbóló àdékè náà fi ń tù ẹyìn ìwọ rẹ bá ti rá lára. ẹ bó bóbìnrin tó lóyún bá wọbẹ. ẹ tó kùn lóyún ló dára ẹ̀jẹ̀ rẹ láàbì tu òòsàn lójú kò sí gbọ́dọ̀ kú ká tó gba ẹ̀jẹ̀ wọn torí òòsàn ẹrin lẹ kì í mọ ẹ̀jẹ̀ kà sí. Hmm. Ah, ó mà yẹ kẹ́yìn ọmọ àtàlàyé yìí gbogbo ètò ń wí ló ṣàgbà mi bí mo ṣe jọba yìí. ẹyin tó fà wípé ẹyin gbélé yìí gbogbo ọjọ́ rẹ̀ fi gbèlú ẹ̀ kábíyèsí ẹ máa fara balẹ̀ náà díẹ̀ ṣùgbọ́n bàbá nǹkan ah, àlẹ́ ìlú yẹlẹ̀ aláǹtà wínú aláǹtà wínú lè dìlú èrò báyìí. <laughs> ó dáa fàgbàlagbà ah! kábíyèsí ṣùgbọ́n ẹ máa gbé náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́lẹ̀ mọ́ ìtàn. ṣe lórí ọ̀rọ̀ tí mo ti ń bẹ̀ẹ́ sí látọjọ́ kò tí ì tó tọ́nù ẹ̀. sọ̀rọ̀ bínú lélẹ̀ àní mo ti lóyún. ta ló sọ bẹ́ẹ̀ ṣé ìwọ lóyún ni. sẹ́ni tó bá súnmọ́kùnrin ò ní lóyún ni àbí ṣe ọwọ́ ẹ̀kọ́. Hmm, ṣé ẹ̀kan tá a ti súnmọ́ra wa ló ti yá dúró. Lánre Lánre Lánre àbọ̀rọ̀ àwàdà ló pe ni tí kábíyèsí ti fẹ́ rí ẹ kábíyèsí ti lọ bàbá ẹ̀ bí wọ́n ṣe lọ. láàrin fọkàn ẹ balẹ̀ mọ́mí ti parí gbogbo ẹ̀ kò sí wàhálà wọ́n kàn fẹ́ rí ẹni kẹjọ ní gbólóhùn ni. gbólóhùn àmọ́ ẹ̀rù ń bà mí wọ́n ní kábíyèsí burú. wò ó mi ò gbúdọ̀ lò ju àsìkò yìí lọ nínú ọgbà yìí dókítà ti ní kí n máa sùn dáadáa nílé mo ń retí ẹ o. dẹ̀ dá sí tèmi látàrí òde ń fi mi tó jọ́ǹbẹ̀ yẹn à ń ṣe kí n lọ rí kábíyèsí ni. wo láre ọ̀tọ̀ọ̀tọ̀ níṣòro tó bá ti lóòfin tèmi ṣe ẹ lọ tẹ̀fẹ́ nú ẹ̀. ẹ̀hẹ́n ṣé mo kọ́ wọ́n ló tì mí ṣe odò lè ayé sọ yẹ kí n yọ jẹ kí n máa jẹ díẹ̀ díẹ̀ ó jẹ́ kí n jẹ́ gàràgàrà. <laughs> mi jẹ nǹkan tó yẹ kó máa jẹ jẹ́jẹ́ mo jẹ́ kó wàá jẹ wùrùwùrù àbí kí ló sọ wo ẹni tá a kọ́ níwà tó hùwà hmm. ó ní tinú ẹ̀ ṣe tẹ́lẹ̀ ni o ohun tí mo rò pé mo rò pé wà ní pé kí o lọ bá kábíyèsí kí ẹ yanjú ọ̀rọ̀ yìí kó tó di wàhálà sẹ lọ́rùn. tá à sọ pé ọmọ kábíyèsí sùn pé òun rojú kókókó àsọlóyún ni ó lóyún ni. <clears throat> kò sófo lóyún. ìwọ lọ dáa kọ. olóyè burú kọ́ tí adarọ́ ìyá adarọ́ kò kéré má fẹ́ kí ọmọ àṣẹ bí o ti mi ṣe jáde iye sófo lóyún síngù wà dọ̀rọ̀ láyé. sọ̀rọ̀ yìí pé ẹni tó bá sì lóyún kò gbọdọ̀ ru igbá wọ ìdóòsè rinlẹ̀. ìṣòwò bàbá rẹ lọ sọ fún mi. bàbá rẹ bàbá bàbá rẹ kí ló kí mo bá mi bí ọ lórí mo sí ní ẹ̀rẹ́ níbẹ̀ o. èmi tí mò ń gbé pẹ̀lú àbọ̀ ọba ìsìn nígbà sí rí ọba gbogbo ọ̀sà tí ń bẹ láàfin kò sí ètí wọn mọ̀ ń bẹ̀. èwo oníkálukú mọ̀ mọ̀ ń bẹ̀ tí wàhálà fi ṣẹlẹ̀ gan-an nù. mo ní wo náà níjọ́ yẹ o ìgbà ọ̀tẹ̀ wọlé mo rí ìdílé ewu ọ̀pọ̀ ìdílé ewu tẹ́lẹ̀ mo náà nínú mi kí láà wú ọmọ ní ìdílé o àṣọ yín ni. dákun tó yọ lọ́mọ yẹ kẹ́ni àkọ́ gbọ́ o. ṣé wọn náà ó ti wú náà yàn. wàláì dàmúdé ni mo sọ fún ìyàwó mi. èmi dáa mo wá sọ fún àwọn olóyè méjì ẹ mo ṣàlàyé fún wọn kí wọn lè bá a mọ sórí ẹ akígbe ọba mo sọ fún un èyí tí máa fọn fèrè tí máa dó sí ẹnu ọ̀nà ọba mo lẹ́yìn ìyá lásàlá tún ti wá máa wá gba owó lọ́wọ́ kábíyèsí láràárọ̀ ìyá àgbàlagbà. olórí olórí burúkú ni ọ ẹgbẹ́ owó kí ni mọ́jọ kí ènìyàn gbọ́ kí ni yàtọ̀ nínú túùpù àti mọ̀dọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ kí mọ́jọ kí ẹ gbọ́ kí ọlọ́yẹ òun ẹ alásàlá tú òun ẹ onídàdá ni. wọ́n mi sọ pé èmi gbádùn kí ni yàtọ̀ nínú àmì ìlú. màá wí. ìdí awúsíkà kú sí ìlú ń bínú ìlú ń bínú ẹ wò ilé ayé láti bá a. kéèyàn máa ṣàṣìṣe àmọ́ bí ẹlẹ́bi bá ti wá mọ ẹ̀bi rẹ̀ lẹ́bi ìwọ̀nba ló gbọ́ ìjàlú rẹ̀ mọ́. Hmm. kábíyèsí àwa afẹ́kẹ́ ẹ̀ sọ fún wa bí gbogbo ẹ̀ ṣe afọ́jú pọ̀ tírú adé tó kẹ́fì ń ṣubú rẹ̀ lọ́jọ́ òwúre. ẹ ṣeun ẹ̀yin ìjòyè ẹ̀kú ẹ̀tọ́ ọ̀lú erinlẹ̀ ó gbé gbogbo wa. àmọ́ ẹbí gbogbo yín náà lẹ ti mọ̀ dé ọ̀rọ̀ yìí. àbí ẹgbẹ́ ẹ̀ mọ̀ pé jò lọ́wọ́ nú. kábíyèsí kábíyèsí ibi gẹ̀rẹ̀jẹ̀ là á bá gbà á wù kó rí adé ó sì wá máa sọ̀rọ̀ bí èwe òótọ́ ọbẹ̀ ni pé adé tó kẹ́ ọmọ yín ó lóyún ó sì gbé wọlé tó sá lọ ó fẹ́ràn ẹ̀ lé ìwò jẹ àwa wí tán ẹ wá ń yí asébè ẹ ń yí asíporo oyún oyún ọ̀dà náà ọmọ tèmi ò lóyún o. <laughs> kábíyèsí ọ̀rọ̀ tẹ́yìn rò pé ẹsẹ̀ ń bò kẹ́lẹ́ gbogbo ẹ̀ láti gbọ́. Ah, ah, ẹ lọ wá dá ìpinnu àwọn olóyè wa ni pé látòmí lọ òun kò bọ́ọ̀lù bá sì fi kíje tẹ́ ẹ̀ bá rí nǹkan ṣe sọ́rọ̀ ọ̀hún kábíyèsí <laughs> ẹ̀yin olóyè. tẹ́ ẹ sì mọ̀ yí pé n tó fi ìlú yìí sọ ni pé ọbakọba tó bá dẹrù rẹ̀ lásà ọba ọwọ́ gbọ́dọ̀ lọ táwọn tamọ tí yóò sì tàwa. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ṣe bí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ náà rí ẹ wọn àwọn ìlànà àwọn àjọ àwọn olóyè ẹ ti ẹ wá náà àbí. Wow. Ah. ntọ́jú olóyún rí ojú ẹ̀. o ò lè kú n bò fẹ́ dìyà ni káàbọ̀ o. ṣùpọ̀ ntọ́jú olóyún ojú ẹ̀. Bọ́bọ̀ bọ́bọ̀ bọ́bọ̀ tó. ìyẹn náà tó àbí àbókù. lẹ́nu ìgbà tí mo dé yìí mo kọ́ díẹ̀ o ẹyẹ kan wà tí ń jẹ́ olóńgòtiẹ ẹyẹ bíntín báyìí ni mm-hmm. ṣùgbọ́n ìyẹ́ pọ̀ lára rẹ̀ gan-an débi tí wọ́n pẹ́ tó bá fẹ̀ hàn báyìí ògòǹgò ló pè ah. àwọn ẹyẹ tó kù àwọn mú. un. wọ́n fi ṣọba wọ́n pè lámúnimì. amúnimì. bẹ́ẹ̀ni ẹni tí ó mú odindi èèyàn mi wọ́n fi ń dẹ́rù bà àwọn ẹranko tó kù ni wọ́n fi ń jà àwọn lólè káàkiri ni torí ẹ̀ta ni yóò gbọ́ pé ẹni tó mú odindi èèyàn mi tó tó tó ń bọ̀ tó tó máa dúró. ìjáfara lè wò. ọ̀hún amúnimì ń bọ̀ bàbá ń bọ̀ amúnimì ìgbẹ́ làá fẹ́ wé tí wọ́n bá wá lọ tó bọ̀ gbogbo nǹkan tó bá rí wọn á mú ìdá kan nù ẹ wọn á mú wá fún wọn bá lọ wọn bá bọ ìdá kan nù nǹkan tó bá rí wọn á mú wá fún ṣùgbọ́n kò tá mú ní nì lọ́rùn ó ní àfi tóun fúnra wọn bá lọ fojú ara wọn rí òun ó tẹ̀lé wọn lọ. ó mà lójú kòkòrò. àwọn ẹyẹ tó kù wọn wá ń forin ṣèkìlọ̀ fún un bí n bá ṣe ń gbé. ó mọ̀ gbé wọn máa ní olóńgò wọ́n ní amúnimì màmá lọ. olóńgó. amúnimì màmá lọ. olóńgó. bó o bá lọ o lè kú. olóńgó. bó o lọ o lè má bọ̀. olóńgó. amúnimì màmá lọ. olóńgó. mi màmá lọ. olóńgó. gbogbo ìtàn sọ yìí amúnimì ò gbọ́ ó bá tẹ̀lé wọn kò pẹ́ kò jìnnà ó ṣèlú páńpẹ́ nìyẹn ah! bẹ́ẹ̀ ni àwọn ẹranko tó kù wá rí i pé àṣàyẹ bí ń tí tíẹ́tíẹ́ bí olóńgó olóńgó náà ń pè lámúnini. ọlọ́run ló mọ̀ nǹkan tí ìbáyé kéèyàn kojú bọ̀ kéèyàn sá fún ni. kí ni ìmọ̀ lọ. ta ló lè mọ. kábíyèsí. ẹlẹ́ kábíyèsí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ màá lọ sìn màá lọ màá wá fún yín lábọ̀ kábíyèsí kábíyèsí. ṣáájú ń bọ̀. lọ́bọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́lẹ̀ mm. bí n tí ó fa tó tó tó fàdí ọ̀rọ̀ yẹn mm-hmm. nǹkan táwọn àgbààgbà kan ń ṣe láàrin ìlú yìí lóòótọ́. tó bá dọjọ́ iwájú ó máa mọ ìtumọ̀ yìí ẹ ṣe ṣàlàyé fún mi ń sìn ìṣẹ́jú mélòó lẹ fi máa sọ fún mi. ìyá ọkànjú. àwọn àgbà wọn ló wà dì ṣe fẹ́ máa fọ̀rọ̀ pamọ́ fún mi ní sìn. ọkànjú jàjẹ́ tètè lọ bí ti ń lọ. kábíyèsí o kábíyèsí. ṣé wọ́n ni ọlárẹ̀wájú. bẹ́ẹ̀ ni kábíyèsí. jókòó mbẹ́ ìwọ ọmọ lọ́n tiẹ̀. kábíyèsí. ibi ìrẹ̀wájú ẹ̀ mọ̀ pẹ̀lẹ́ àṣẹwọ̀ ni ìwọ nìkà ìwọ lòdòrò ìwọ ni kòkòrò tó ọ̀fẹ́ jẹ́ ń gbádùn obì tó gbó kíní kan ni o n tí mo bá fẹ́ ṣé ó bá mi fẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pa ọ́ sí ẹni tí òṣìṣẹ́ tí ó tẹ̀yìn rẹ̀ yọ. mo ṣe tán kábíyèsí. o ti ṣe tán. sórí látìgbà tó ti fọ́mọ mi lóyún ní ti ń dákú ti ń dájí tó yìí ń kọ́ dókítà sì ní yóò gbẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ta ni a sì tún bá mu àfiwọ́ tó fún lóyún náà ṣé àti fẹ̀jẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí. o ti ṣe tán <laughs> kò síjà mọ́ ọ̀kadì àná mi àpàtà mọ̀mọ́ o. ohun tí fẹ́mi tì mí sí. kábíyèsí dókítà mo fẹ́ kó o ṣe ìlọ́wọ́ kan fún mi. kábíyèsí tó bá ní mo ṣe <laughs> èmi náà sì ṣe tiẹ̀ kábíyèsí. mo tiẹ̀ ti ṣe àwọn ètò kan tí mo rán Eringbade sí ọ àbí òjíṣẹ́. òjíṣẹ́ kábíyèsí ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín á máa ròkè kò ní tán bẹ́ẹ̀ irú ìrànlọ́wọ́ lẹ fẹ́ kí n ṣe fún yín gan. mo fẹ́ kó bá mi fi ẹ̀rọ ìgbàlódé yín gba ẹ̀jẹ̀ ọmọdékùnrin kan ni. ẹ̀jẹ̀ ẹ má bínú kábíyèsí kí lẹ fẹ́ fi ṣe. àná mi ní ó wá rẹ̀ ìyàwó rẹ̀ díẹ̀ ó sì ti lóyún wọn wá ló nílò ẹ̀jẹ̀. ṣóun náà mọ̀ sí pé ẹ fẹ́ gba ẹ̀jẹ̀ òun torí pé ó lòdì sí òfin iṣẹ́ wa wípé ká gba ẹ̀jẹ̀ nìkan láì ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀. Ah, ó mọ̀ sí kódà ó tiẹ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ dáadáa bí ẹyin ojú ó ti sọ pé òun ṣetán láti fẹ̀jẹ̀ ńlẹ̀ fún. ó dáńgbà náà ibo ló ní tọ̀hún wà. mo láti fa fi ọ̀rọ̀ wa lẹ́nu. ó wà nù máa bọ̀ o dókítà ti dé o. láìlọ́ kí ló wá ṣe mí. ó máa ń yí. ọmọ mi nì. Ah, ah, ọmọ bò ó ń gbòòlò bímọ tó ga tó báyìí. kábíyèsí ọmọ kan ṣoṣo tí mo bí nìyẹn mi ò bí mi le kí ló wá ṣe. ẹ ẹ ó fi dáa náà ni àá fi dànà ara wa ni yóò fi yá kíákíá náà ni ẹ wo ọmọ wo bàbá rẹ dókítà bá ọmọ rẹ sọ̀rọ̀ kẹ́jẹ̀ ò jáde. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ṣe ń jáde nìyẹn. kábíyèsí ṣé ẹ rò pé mi ò mọ tí ẹ fẹ́ fi ẹ̀jẹ̀ ẹ ṣe ẹ fẹ́ fi ẹ̀jẹ̀ ọmọ tèmi wẹ̀lú kọ́mọ tí yín máa gbádùn kò ṣeé ṣe ó dòdì bẹ́ẹ̀ ni mo sọ. ìgbà tó ọmọ tiẹ̀ kí ọmọ tèmi mọ́lẹ̀ ní tipátipá ńkọ́ ọmọ pẹ́ẹ́n tó bá bímọ ọ̀ràn ní ìpọ́n. ajígbà èmi. bẹ́ẹ̀ni erin fọlámi ẹnu mi gbà akọbí erin ìwọ òkú ṣe ṣe ni kí wọn fi ọba kan jẹ oníbodè ọ̀run kọ́ ọmọ wa ṣẹ̀láyé kọ́ ní kó máa lọ sínú náà bí ojú òjòrò bàbá sílẹ̀kùn àlìjọ́nà fọmọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo jẹ́ n sọ fún ẹ nítorí òun wáyẹ kò ṣeé ṣe o. bọ́lárìnwá. àtìgbà yìí. wò mí. mo rí ẹ. agara mo gà ká. àkàrà ńlá ní gbọjà lẹ́yìn àgbàdá ńlá kàkà kéku mọ̀jẹ̀ ṣèṣe àfẹsẹ̀ àwàdànù àwàdànù ńlomi ẹ̀fọ́ ṣe àwàdànù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákẹ́jà àwàdànù kí ló kàn pẹ̀lú gbogbo ọ̀fọ̀lánù tó ń pè èmi ò mọ̀ fọ́ mi ò dẹ̀ ogun ogun òyìnbó ni mo mọ̀ ṣùgbọ́n tí mo mọ̀ ni pé gbogbo ń tà sí fi jó gbogbo ara ẹgbẹ́ pátá ló máa gbọ́. gbogbo ara ilé àjẹtò kẹsì ló ní gbogbo ara àbọ̀ àjẹtò ká mọ́ gbẹ̀jẹ̀ mọ́ yá ṣètò bá ṣe dànà ara wa ń bọ̀ ń bọ̀ jẹ́ kí n pe ọmọ wa ọmọ dáadáa kúkú ni jẹ́ kí n pe ọmọ wa kó o rí kájọ ṣètò bá ṣe dànà ara wa mò ń bọ̀ jókòó. ṣé orí ìrìnkò ìjẹ báyìí. ṣé onídàáná tó ṣe débi ó fẹ́ parẹ́ lásán dànù àbí ṣé òun gbógun ló bẹ̀rẹ̀ yìí àbọ̀mọ̀ gbógun ni. alákatá lọ ká tó fàbọ̀ fẹ́ díẹ̀. láàrin iwájú kábíyèsí. wo bàbá rẹ bọ́lá ìwà wo ọmọ rẹ ẹ̀jẹ̀ ajáde bí ẹ̀jẹ̀ oníjáde yẹn ẹjọ́ kúrò ṣe bí ẹ̀jẹ̀ lè fẹ́ ní rẹpẹtẹ ajáde mi ò kàn kó èròjà tí mo fẹ́ lò dáa. èmi náà ti múra rẹ ṣé ti ní iṣẹ́ dúró ó yá ọbẹ̀ rẹ gbà kó hàn ọbẹ̀ yẹn ó yá kó kó kó ọ̀rá rẹ ọ̀rá ìṣá ọ̀rọ̀ àwọn ọgbà sí ọ̀rọ̀ àbúrò àyè ọ̀rọ̀ òkú lẹ́nu bọ́ọ̀lù bẹ́ẹ̀ni orí adé orí adé ayé orí adé òní da èmi eré fọlámi ìwọ ìwọ eré fọlámi ah, inú gbọ́dọ̀ ní ẹ máa kú wọ́n mọ̀ fẹ́ẹ́ nílẹ̀ gbé ọ ẹ gbogbo ẹ ẹ bọ́lá ìwà èmi eré fọlámi ìwọ ìwọ ìwọ ah, ìwọ gbogbo. àbákẹ́ èmi àbákẹ́ lajígba yìí ṣerú eléyìí fún kó má yá jẹ̀ sí rẹ̀. àbákẹ́ àbákẹ́ ọjọ́ méjì péré ló kù báyìí o nínú ọjọ́ méje táwọn ìlú fún mi ṣùgbọ́n kéré mi ó tó gòkè àlọ́ ló tẹ gbogbo ìrà tó bá wà lọ́nà pa kó ọ̀yà kú ni. kábíyèsí ó le tó bá yẹn ni. àní kò kú. èmi. ajígbayì èmi. bọ́ọ̀ bá kú wọ́n pa ọ́ fúnra mi o. kábíyèsí. àní ọkọ. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi kábíyèsí. ọ̀rọ̀ rẹ nìkan ni. ọdún mi ò. lóòótọ́ làwọn àgbà máa sọ pé ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà lódodo máa ń pín nínú ẹ̀. Ah! ikú yá dẹ̀ sí. òṣì kàró tí ọjọ́ àti ìṣòro. 你的爱的傲。 dirú dìgbà bí mo ṣe kàn tèmi o. sáfá ní gbólóhùn. ìfọgbọ́ o ọgbọ́ ọmọ fìbí rẹ kebi o mọ́ fìbí péré o bá ti rí ni o wí o mọ́ fọlọ́ ló fọ́ ọ̀hún o ọ̀run lẹ́rìí pẹ́ẹ́n ikú dúdú àtẹ́lẹwọ́ ọ̀làjẹpọ̀ mọ́ pọ́n wọ́n ló torí ẹni tí o sọ àṣẹ òdòdó tí dorí ìlémèrè kórí ìlémèrè má bá a ṣe fọ́ atọ́bájayé má jayà ló lo èdè fún. kábíyèsí ifá tá a rí òdí lọ́wọ́ ọ̀tún fún lọ́wọ́ òsì ẹ rí bí ọrùn náà gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. ìfanidí funfun ni ó níran àfẹ̀yàn tí ó bá fi tiẹ̀ gbólẹ̀ fìlà funfun ṣe é déjù ládéjù lẹ́rùn bá a bá dé ládéjù lẹ́rùn akéèkú á rí akéèkú á nu. ẹ awo ẹ dákun olórí. ọdẹ afọláyẹ tààrà sí ọmọ asoro sílẹ̀kùn bẹ̀sẹ̀ lẹ̀ ọlọ́yẹ ò ṣeré ibi tó kù sí ló kù sí ọlọ́yẹ ò ṣeré àwọn alálẹ̀ ìlú yìí wọ́n kí kábíyèsí wọ́n lẹ́ ṣe ṣe ṣe káyé ó lè bá àgún ayégún wọ́n lẹ́ ṣe ṣe ṣe kóde ìlú ó lè bá àtòrò òde ìlú tòrò àmọ́ ètùtù tí a ní ẹ ṣe nípa kéèyàn ọmọ bínú kéèyàn onífura kábíyèsí ṣe é ṣe. àṣe àṣetutù ọ̀nà lémọ̀lẹ̀ gbọ́n àṣetutù. àṣe ọ̀tún ṣé bí mo gbé ọtí oògùn mẹ́rin tán ni a ṣe tutù fún ọtí èèbó. ọtí wo ni onígun mẹ́rin tá à ń sọ̀rọ̀ ọtí ń ọtí. ṣé ọ̀rọ̀ ọtí ní bẹ́ẹ̀ yìí ṣé gbogbo tá à ń sọ ìṣọ́rọ̀ ọtí ni. àbí sáà lójú ṣètùtù ọ ni ẹ̀wọ̀ ẹ̀ má dá lóhùn ẹ̀ má bá ti ń lọ awo. kábíyèsí ifá wí bá ń fa fìtì ifá ní pé ìgbà tá a fẹ́ yan ọmọ tí ó rùgbà tá a dá ọ̀sà kànà ìtùtù tí a ní à ń ṣe ń bẹ̀ ká má bàa níkọsẹ̀ ṣàṣe. àkókò ṣe é àbí ń gbọ́ ọ̀nà lémọlẹ̀. kábíyèsí àṣe ọ̀tún àbí wọn ò gbé àgbà fún ọ tí a ní àìṣe tutù. àgbà àgùntàn. ẹ wọ́n ọba dá nǹkan lẹ o àgbàgùntàn tó lọ gbé fún mi àsìkò ọdún ni a sì rò pé kábíyèsí gbé fún wa káfi sọdún ni àwọn náà kí ni nǹkan tó ń sọ lẹ́nu yìí àbọ̀ ọmọ tó rọ̀ mọ́ àìṣètùtù ni ọmọ bíi tèmi ti tèmi ti bàjẹ́ dé nídìí bá ìṣètùtù yìí àbí kí ni tó ń sọ lẹ́nu yìí èrí tádé dà èrí tádé dà ní tí ò ṣẹlẹ̀ rí lórí olúmọ tí ò ṣẹlẹ̀ lórí arẹ̀sà nípa ló tún ṣẹlẹ̀ lórí tèmi yìí lédi bá ìṣètùtù yìí ọ̀tún wá tuntun rí kan náà sùn sí i. owó tó ní o. ifá tá a tún rí lójú ọpọ́n ifá ní ọmú ìyá kan. ọmú ìyá ṣé ẹ rí báyìí o tí ẹ̀ka wọn ń purọ́ agbágùntàn agbọ́n tí onígun mẹ́rin ọmọ ìyá wọn lọ́kàn yìí o àmì ẹni ó gùn fẹ̀ sí báyìí ní ìsìn ìyún ni ẹ ṣàkíyèsí o ibẹ̀ ni kábíyèsí ó kíyèsára o ọmọ ìyá wọn lọkàn yìí o ọ̀rọ̀ ètùtù kọ́ yìí o. ọ̀tún eyín ṣe yẹn bí ọkà àìṣe tutù àìrúbọ tẹ ẹ fẹ́ máa sọdún ìlọ́wọ́ mọ̀ yá. ẹ ẹ bá a kí ló bá mi. ẹ tí ẹ jẹ́ ká wò wò ní ẹ lọ́mọ ìyá tó ṣe bí. lọ́mọ ìyá àbá méjì péré la kù ní ọmọ ìyá mi èmi àti Eringbadé náà la kù nú ọmọ ìyá mi. Eringbadé kábíyèsí kí lórí kí ìyá tó ṣẹ̀ wálẹ̀. àṣàkẹ́. àṣàkẹ́. ọmọ olóòjé. ọmọ olóòjé àṣàkẹ́ ọmọ olóòjé ìdí funfun ni ò níran ọmọ olóòjé ọmọ apanu jẹgẹdẹ tí iye mẹkún ìlàmúkọ ń gbọ́dọ̀ jẹran ẹgà àásòrò lódò dé ilé alájọ máa má já ẹsoro alágùtà bọlọdọ tú tiẹ lẹ. ẹ fẹ́ bí ọmú ti kan àmọ̀dọ̀ mi Tádé tó kú mo mọ̀ ń pa ẹ o. gbẹjọ lára owó yẹn ni ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ló wà bẹ́ẹ̀ mo wàá fẹ́ iṣẹ́kíṣẹ́ o bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ o ẹ ṣàkàn lọ́rùn tó bá ti lọ́jọ́ pọ́nà ọ̀run ló gbà kó mo ń rò pé ọ̀run tí mo rò tẹ́lẹ̀ náà ló gbà lọ oyè o ṣé kò sí wàhálà sí wọn náà. ọ̀dájú yálìjì mo tọrọ ìyá àgbàṣàkẹ́ ilé ọmọ ọba ọsọrọ ọmọ ọba yálìjì ní ọba kábíyèsí. adétókẹ́ tó lóyún tí ò lè rúgbá kò ṣẹ̀yìn mi. ọlárẹwájú mo mọ̀ mọ̀ pé jáde kúrò ní ibi táwa ẹni kí n lè ráyè kí n sọ̀rọ̀ tó já àǹfààní fọwọ́ fún rẹ àti pé mi ò fẹ́ kó jẹ́ pé etí mẹ́ta ò gbọ́ rẹ pàápàá adétúkẹ́ ó lọ kó ọ̀gán ojú lọ díẹ̀ tó náà wà nílà káyé díẹ̀ jùlọ mo fẹ́ mọ̀ gidi kan mo fẹ́ yẹn pọ̀ jù ní gbogbo àwọn adétúkẹ́ kó káàkiri mo fẹ́ mọ̀ ẹ̀kọ́ wọn ni ẹ wọ́n fún rẹ̀ wọ́n ṣé ìwọ Kódà Kálídé kò àjọ ọmọọba ó ti rí jù ṣùgbọ́n lọ́nà o. Ọmọdé ń ṣe ẹ́. Ṣé wo mọ̀ wípé ẹni tọkùnrin bá kọ́kọ́ gbà balẹ̀ ọdún ẹ̀ báyìí ni ọkọ obìnrin yẹn máa máa wà nífẹ̀ẹ́ máa máa fà sí ló máa máa fà sí. Ó mọ̀ yẹn. Ó eh, dà. Ẹ̀ẹ́. Babaláyé. Kí ni Babaláyé? Babaláyé. Ṣùgbọ́n òrìṣà rẹ̀ ń wí ilé tí ó bá rí ra kankan. Dẹ́nbà lọ́dọ̀ dákẹ́. Òrìṣà kọ́, òrìṣà wo àgbélẹ̀ rẹ tí gbogbo wa tá à ń fẹ́ mọ̀ pé tí àná ìbá Ọlọ́run jẹ́ òṣùpá àná ìbá ó mọ̀ pé kábíyèsí ló ń bá sọ̀rọ̀ yìí ṣé wàá fẹ́ mọ̀ pa àṣà ilé iwájú mi lọ ó ti lè mú ẹ ṣé ìyẹn gbọ́dọ̀ rí irú ẹ̀ báyìí kó tó pé òun dá tó láti já lọ fún un kó dàbí kábíyèsí kó lọ òkè òkun kó lọ ogún ọdún lọ ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ máa wá sí i kò lè nílé fẹ́ lómi. máa rògbòyà ọ̀rọ̀ ọlọ́tí ni.

tí wọ́n ń bú àwọn pé a ṣètò a ṣètò tí ẹ̀rí báyìí ní ìṣẹ́jú ṣe dáa. kí ló dé kí ló dé erí gbẹdẹ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ kódà kódà. ọ̀tún ọ̀rọ̀ wo ló fẹ́ bá sọ ọ̀rọ̀ wo ló bẹ̀rẹ̀ kí ìbáṣọ ojú kábíyèsí tà dé. ọ̀rọ̀ kí ìbáṣọ ojú kábíyèsí tà dé ọtí ò ló tiẹ̀ kó fẹ́ sí. a ọdún kíni kíni tó ẹ ẹ̀rọ tó lọ. lẹ́rẹ̀ kábíyèsí kíni tó wọ ẹ̀tọ́ ma sọ. ẹyin lè màá bá mi ẹyin lè kó mi síjọ lọ yìí. pèrèpèrè ọ̀tún ló ní gbogbo ohun ànímọ́lì ilẹ̀ yìí ìdajì rẹ̀ ní kábíyèsí ń kówó rẹ̀ pamọ́ fún erékadé o. ọtí ayọ̀ ni kí ẹ mọ fún ọ̀rọ̀ lẹsọ ọlọ́wọ́ jọ dá fún ọjọ́ bàbá rẹ̀ ló jẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ kábíyèsí ọba tó ti kú ó tó ń ṣe kábíyèsí rẹ̀ èèyàn ni èyí ń jẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ tí ò ní bàjẹ́ yọ̀dà fún un mo wá ṣòfófó ọ̀rọ̀ kan fún ọ ni mo dẹ̀ bẹ̀ ọ́ ọ̀rọ̀ náà fi sọ́wọ́ òsì báyìí má fi sọ́wọ́ kankan má bàa fi jẹun tí ọba bá wàdà lónìí ọlọ́ Ẹlẹ́dùmarè ọba àná ọba ọ̀la ọba olókìkí jẹ́mi kábíyèsí ogún o jẹ́ ọpẹ́ fún wa o tọ́ba wàdà lónìí ta ni ọ̀tá ló kó jọba kò sí ṣíṣe kò sáì ṣe èmi ló kàn. o ò lè jẹ nǹkan ibo o ò lè jẹ nǹkan kan àrẹ̀mọ kábíyèsí ni à ń ti múra oyè lẹ̀ fún. rárá rárá rárá èlò ní bẹ nípa nínú fún ọ lówó. bẹ́ẹ̀ kò yẹn ò fi bẹ́ẹ̀ gọbọi lọ títì torí kò sí ní tí mo fẹ́ ọ tí kábíyèsí ò ṣe fún mi. ṣé ti ọkọ̀ ní kíákà ni àbí ti ilé gan tí mo kọ́ nílò gan lọ́wọ́ mi bẹ́ẹ̀ ìyàwó gan tó wà ní tó wà ní lójú ọ̀nà kábíyèsí ló wà dé. kò tán rẹ jẹ ó ṣe yìí ó ṣe tọ̀hún yóò lómìnira ó lówó tiẹ̀ téèyàn fi joyè bóyè bá dé ìwọ mọ̀ pé olówó ní joyè. olówó ní joyè ẹni ọba ló lọ ní joyè torí àwọn ìlú wọn jẹun owó ló sì fi dún yè ó lówó tiẹ̀. èmi rò pé pé ẹni tó kàn rí ẹni tó kàn rí ẹni tó kàn rí ní lọ́wọ́ ọ̀wọ́ bẹ́ẹ̀. ó jẹ́ bíi ọmọ sùkú àbí sọ́jà tẹ́ẹ̀mọ́tò ilé yín ni wọ́n ti joyè sọ̀rọ̀ mi yọ ẹni ọba sì lówó ní ìjòyè ìwọ wo sẹ ìjọba gan béèyàn ọba lẹ́yìn ẹni lẹ́yìn wọn fò ń pò láíláí sọ́jà kan bí ọmọ èèyàn kan á gba okùn láíláí pé lórí ọlọ́pàá ẹni bá ló lọ ní ìjòyè oyè tọdọ etí ajígba yìí jẹ ah, ṣe béèrè fìjà bí ebi ìdílé yìí gbàtí òun ló lọ ní òjò jẹ òun lọ yọ jẹ kí ajígba yìí bí wọn náà bá sì lò ó lọ́lọ́nà ààrẹ mọ́ gbà mọ́ ọ lọ́wọ́ bọ́ bá kàn àti wàá mọ̀nà ká tó fi lọ́ọ́ lọ ẹ̀ máa ṣe o àwa pé kábíyèsí gbogbo ọ̀rọ̀ ìlú ìpátápátá ń gbọ́dọ̀ mọ oyè ní ọ kí wọ́n máa mú dáa kan kí wọ́n máa gbé fún ọ kí wọ́n máa fi múra oyè lẹ̀ kí àwa àjòyè ọ díẹ̀ kí kábíyèsí náà jẹ ìyókù kún kó fún lù kábíyèsí ló hàn fẹ́ ó nílùú lòun gbogbo ẹ̀ fún o àwa wá rò pé ọ fẹ́ràn ìlú ni àṣẹ́rọ̀ ni wọ́n wá lọ rè gbọ̀nà ẹ̀bùrú pé ní tí wọ́n bá gbé fún lu ìdajì ń kí wọ́n máa gbé fárẹ̀ a kárùn ni lójú ogun ká tún fọfà tó ṣẹ́ sí mi lápò okú làákà ẹ̀ àfi ajẹmọ́fì ayó tí fúnni lẹ̀ lábẹ́ ọ̀pẹ́ oríwọ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà sórí mọ̀nàbóyè ò ní kọ́mọ ló bọ́ bá délẹ̀ o mọ̀nà bí ó ṣe jẹ́ tí bọ́ bá délẹ̀ o. Ah! ibi tẹ́ ẹ bá yọ sí mi nù ún nítorí pé wọn gbà fún yín láti pín ogún ìlú mọ́wọ́ tí mo ní ẹjẹ́ àfisàǹfààní fáwọn aráàlú ibi ẹ bá yọ sí mi nù àwọn alálẹ̀ ilẹ̀ yìí ò ní forí jì yín wọn ò ní forí jì yín ẹ̀ ní lọ lọ́fẹ̀ẹ́ ẹ̀ ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ yín. ẹ wo kábíyèsí èmi ò ní fara mọ́ o kọ́ mi ò máa kúrọ́ mọ́ mi láàfin. ìran bàbá mi ò tún wọn jẹ wọn ò sì tako ìrìn ìrìn kan rí pé ọmọ ìrìn kọ́ wa máa tako mi láàfin kàkà bẹ́ẹ̀ wọ́n fà fílẹ̀ fún mi. ìwọ ìbò lọ́lọ́ lọ́bẹ̀ ìbò lọ́lọ́ ọ̀dàlẹ̀ ọwọ́ àmọ́ lọ. ẹ bá dako èmi nìkan gbogbo òjòyè ń kọ́. gbogbo òjòyè náà ni ó forí fa. ọ̀tún kí ló ti ẹ sọ tí òògùn létí yìí ṣé kí wọn náà làgbàdo ètò òun tó bá pọ̀ jù nù tá a bá pín. ọ̀tún ọ̀tún ẹ àṣìlẹ̀ wo ni mọ̀rọ̀mọ̀rọ̀ bí ológun ọ̀kà ọmọ sọ bẹ́ẹ̀ kébi àyíngbà fẹ́ dàgbà ẹ̀ lémi nìkan lórí ó sì dákẹ́. wọ́n sì kó gbogbo kínní ìdé ilé ló dé gbogbo ẹ̀. sùúrù gbogbo ẹ̀ ní fọ́ jàjú èké ní pẹ́rù èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. alájọbí ló ń pàyè kẹ ẹni tó mọ ẹni tó tún ń ṣe ni o kábíyèsí ẹ̀jẹ̀ irin làá lò tìlú yóò fi tùbà tí ó fi tù sẹ́ eré wo. ẹ̀jẹ̀ erégbadé là á lò tìlú yìí tí ó fi tùbà tí ó fi tùsẹ. erégbadé erégbadé ní ọ̀wà wọ kóró. <laughs> àwọn ìjòyè tí wọ́n dá gbogbo ẹ̀ lẹ̀ àmọ́ ó tún wá wà láàyè <laughs> ẹ bá ń tó fàǹdà. irọ́ ni erin ò ní èrèbì kankan. kábíyèsí èmi mo ṣe ẹ jẹ́ ń lọ. àbó òun máa ń tó wí lẹ́nu ni nígbà wọ́n bá tún wọ gbòòrò lọ èmi rèé kò sọmọkùnrin kan mọ́ ìwọ ó bímọ ọkùnrin tiẹ̀ tí ó bọ̀ sípò irin. kábíyèsí èèwọ̀ sì lè wúlò fúnra wa ẹ jẹ́ kó rí adé dúró. èmi ni ọ̀tẹ̀ mi ràn dán. kábíyèsí ẹ̀yẹ kábíyèsí ẹ̀yẹ eringbadé fi mí lẹ̀ o. èmi ni ẹ jẹ́ lọ eringbadé fi mí lẹ̀ jẹ́ mọ́ lọ. ìkà bá ṣe kábíyèsí kábíyèsí. erigbade mo ní ọjẹ ń lọ ah. ṣebí kẹ́nì kan sáà ti wọ tó ní èmi ni wọ́n lọ èmi mo jẹ́ kínní ìfẹ́ èmi ni ọjẹ́ ń lọ. tó ìyá mi àṣàkẹ́ ah. kó padà mọ́ mọ́ ń bọ̀ ọ́. Ah, èmi ni ọjẹ́ ń lọ kábíyèsí èmi ni wọ́n lọ. èmi ni ọjẹ́ ń lọ kábíyèsí èmi o. tìrà wa fẹ́ bọ́ sómi pátápátá. kábíyèsí ẹjọ́ orí adé ó dúró. àjọ òde mi ó lọ kábíyèsí èmi ni ọjẹ́ ń lọ erigbade fi mi lẹ́ èmi ni ọjẹ́ ń èmi ò wúlò fún nǹkan ìlàjàdà fún erin àmì ìkúnlẹ̀ pẹ̀lẹ́ mọ̀mọ́ erin tuntun ká erin ò rẹ́rù erin tuntun ká orí jìngàn jìngàn erin lábá owó erin àmì ìkúnlẹ̀ pẹ̀lẹ́ mọ̀mọ́. ẹjọ́ ọwọ́ ẹjọ́ kábíyèsí ẹbí mo ṣẹ̀ṣẹ̀ yí ẹjọ́ ẹjọ́ ní adé ojúlọ mo borí ìyá mi. ìlú ọjọ́ pẹ̀ pọ̀. kábíyèsí mo borí ìyá mi tẹ̀lé ẹjẹ́ ń lọ ilé. jọ rò ní wọ́n jọ rìnrìn àjò èrè ọmọ bá Ọ̀rúnmìlà kọ́fúnmọ́ lẹ́nu bọ̀ ìgbìyànjú. ọ̀rọ̀ mi là ní kérin ó kó sínú erin kó sínú. ìgbà wọn ń padà bọ̀ kàkà kí wọ́n ro òkè ìlẹ̀tì erin bá gbó òkè ọlọ. ọ̀rọ̀ mi là bá múrin sẹ́nu ó ní erin máa ṣe gòkè ọlọ máa ṣe gòkè ọlọ.